ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ rere sí ènìyàn orúkọ mi ni olùṣọ́ adéwọlé ẹ̀rí olúwa joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ ìyè èyí tó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ ti bma missions bma global missions tí ó wà tó jẹ́ ti nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ lẹ́ẹ̀kan sí i ní ọmọdé àti lágbà wa lọkùnrin àti lóbìnrin wa níbikíbi tí a ti ń gbọ́ mi ní orúkọ Jésù Kristi èyí ni àkókò ọ̀rọ̀ èyí eh, tí a ò bá gbàgbé ẹ rí i pé ní ìjẹ́jọ́ a bẹ̀rẹ̀ sí ń kíyèsí àwọn ẹranko tí a dárúkọ tí a sì tí a rí nínú ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì ní ìjẹ́jọ́ a ti sọ nípa a sọ nípa ẹ̀rùn tàbí èèrà ṣùgbọ́n lónìí yìí nípa ori ọ̀fẹ́ ọlọ́run a ó jọ máa kẹ́kọ̀ọ́ ọlọ́run a ó sì máa ṣàgbéyẹ̀wò ọ̀rọ̀ ọlọ́run ní orí ẹja ńlá àpè ní àpè àkórí nìyí yìí ní ẹja ńlá ẹ̀rí ẹ jẹ́ ká wo ọ̀rọ̀ ọlọ́run màá fún wa ìwé ìwé jona orí kejì ẹsẹ̀ ìkíní ìwé ni jona gbàdúrà sí olúwa ọlọ́run rẹ̀ láti inú ẹja wá ẹ ké hallelujah. Ẹ rí i pé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni a máa ń bá ara wa nínú àwọn ìṣe àbí nínú àwọn àwọn ohun kan èyí tó jẹ́ pé ó máa ń àwọn àwọn ìṣẹ̀lẹ̀ kan tó jẹ́ pé ó máa ń fẹ́ mu wá lómi tí ó máa ń fẹ́ bí fẹ́ bò wá mọ́lẹ̀ ṣùgbọ́n nírú àwọn àkókò bí eléyìí ni ó jẹ́ àkókò tí Ọlọ́run máa ń dìde láti fi ìdásí wọn láti lè fi hàn. Ẹ rí, Jónà ó jẹ́ wòlíì Ọlọ́run èyí tó jẹ́ pé a rí nínú ìṣòro àbí nínú ìdààmú. Tí a bá rí àkọọ́lẹ̀ rẹ̀, ó bẹ̀rẹ̀ wípé ó bẹ̀rẹ̀ pẹ̀lú wípé Ọlọ́run pa àṣẹ fún un nínú ìwé Jonah orí kìíní ẹsẹ̀ ìkejì. Bíbélì wípé ó ní "Ẹ gbọ́ gbogbo ẹ̀yin ènìyàn" à, ah, ẹ jọ̀ọ́ má bínú. Ìwé Jónà orí kìíní ẹsẹ̀ ìkejì ó ní dìde lọ sí nínéfè ìlú ńlá ìlú ńlá nì kí o sì kígbe sí i nítorí ìwà búburú wọn gòkè wá iwájú mi ẹ̀rí ntàmà àkọ́kọ́ ìbẹ̀rẹ̀ àkọsílẹ̀ ọkùnrin yìí òun náà ni mo kà fún wa yẹn ṣùgbọ́n kí kàkà kí Jónà kí ó jẹ́ onígbọ̀ràn Jónà ó sá ó sá gba òdì kejì ọ̀nà tí Ọlọ́run tó rán ó sá gbàbẹ̀ lọ ẹ̀rí ó lọ wọ mọ́tò ní ó wọ ọkọ̀ ojú omi tó ń lọ sí táṣíṣì kàkà kó lọ sí nínéfè àìgbọ́ràn rẹ̀ ó sì jẹ́ èyí tó jẹ́ pé ó jẹ́ okùnfà àbí n ta lè pè ní ó jẹ́ okùnfà àṣà ní kókó èyí tó jẹ́ pé ó fa ìṣẹ̀lẹ̀ èyí tó jẹ́ pé ó wá darí wa sínú àwọn ìtàn àwọn ìtàn ìkan lára àwọn ìtàn ńláńlá èyí tó wà nínú bíbélì ẹ̀rí bí ọkọ̀ bí ó ti ṣe ṣí tí ó sì ń lọ sí òdì kejì bẹ́ẹ̀ ni ìjì ńlá tó le bẹ́ẹ̀ ló dìde tí ó sì ń da tó sì ń pọn ọkàn lójú tó ń da ọkọ̀ láàmú láti lè pín ọkọ̀ yìí láti lè pín sí yẹlẹyẹlẹ àwọn tó jẹ́ adarí ọkọ̀ ẹ rí i pé nínú ẹ̀rù wọn àti ẹ̀rù tí ẹ̀rù ayé wọn pé káwọn má lọ ṣòfò ẹ̀mí ni wọ́n bẹ̀rẹ̀ sí ń ṣe ìwádìí láti mọ kí ni ohun tó mú ìjàmbá àbí wàhálà tó dé bá wọn láti mọ ohun tó mú wá àti nǹkan tí wọ́n lè ṣe. Ẹ rí i bí wọ́n ti ṣe ń ṣe ìwádìí yìí, ìwádìí wọn ó fi Jónà hàn gẹ́gẹ́ bí ẹni tí ó mú wàhálà tó mú bá wọn. Bẹ́ẹ̀ ni Jónà pẹ̀lú kò sì kò bónú. Jónà ó, ó, ó jẹ́wọ́, ó jẹ́wọ́, ó jẹ́wọ́ àìgbọràn rẹ̀. Ó sọ fún wọn wípé kí wọ́n sọ òun sínú omi, sínú ibú, pé òun ló lè jẹ́ kí ọkọ̀ kí kó ní àlàáfíà ẹ rí i láì fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ nínú ìkọ̀jálẹ̀ láì fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ wọn ò tètè fẹ́ẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ wọ́n láti gbé Jónà sínú wọ́n sọ sínú omi a sì rí i pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n sọ Jónà sínú ibú bẹ́ẹ̀ ni omi omi omi yìí omi ńlá yìí tó ń rọ́ kẹ̀kẹ́ yẹn tó ń tó tó tó fẹ́ẹ́ bò wọ́n mọ́lẹ̀ yẹn omi yìí ó dákẹ́ rọ́rọ́ ṣùgbọ́n Jónà ni ẹja ńlá ló gbé lọ jónà ẹja ńlá gbé ó gbé mi ó sì wà nú ẹja yìí fún ọjọ́ mẹ́ta àti òru mẹ́ta ẹ rí bíbélì ṣàpèjúwe ẹja tó gbé yìí gẹ́gẹ́ bí ẹja ńlá ìtújẹ́ pé ó lè gba jónà ní inú rẹ̀ a lè rí eléyìí ní ẹsẹ̀ ìkẹta dín ní ogún ó olúwa ti pèsè ẹja ńlá kan láti gbé jónà mì Jónà sì wà nínú ẹja náà lé ọ̀sán mẹ́ta àti òru mẹ́ta èké hallelujah tí àwọn tí ó ń ṣe ìwádìí ìjìnlẹ̀ tí wọ́n máa ń tí wọ́n ń ṣe ìwádìí àwọn ohun kan tí àwọn kan ṣẹ̀ǹbáyé nínú bíbélì àwọn eléyìí ni wọ́n lè ṣàpèjúwe pé ẹja ńlá tó gbé Jónà mì òun náà jẹ́ òun náà lè pè ní ẹja ẹja ńlá bíi ẹja ńlá eh, whale shark ẹja yẹn òun ni ó jẹ́ pé ó tó bí àádọ́rin um ní ní ẹsẹ̀ bí àádọ́rin ní ní gígùn tí ó sì wọ̀n tó twenty tons ẹ rí bó ṣe lágbára tó ìwọ̀n ìwọ̀n ìwọ̀n tó lágbára ìwọ̀n tó ga ni ìwọ̀n ẹja yìí ẹ rí i pé látinú ẹja a kọ wípé Jónà ó bẹ̀rẹ̀ sí í ṣe kíni ó gbàdúrà sí Ọlọ́run a sì lè rí àdúrà rẹ̀ ní orí kejì ìwé Jónà yẹn èyí tó jẹ́ pé ó fi ara hàn pé ó ó ronúkúwàdà ó sì gba àánú ọlọ́run ó gbà á gbọ́ ó gba ọlọ́run gbọ́ pàápàá nínú àánú rẹ̀ ẹ̀rí àkọsílẹ̀ yìí eléyìí ó jẹ́ ìrántí ńlá nípa oore ọ̀fẹ́ ọlọ́run ó jẹ́ ìrántí ńlá fún oore ọ̀fẹ́ ètò yẹ pé ọlọ́run tí ó lè pèsè ẹ pé láì tiẹ̀ wò ó láìkíyèsí àìgbọràn àkọ́kọ́ èyí tó jẹ́ pé Jónà ti ní ẹ rí i pé Ọlọ́run ń pèsè ọ̀nà láti lè fi gbà á èyí tí pàápàá tí ó fi lè sí ọ̀nà àti ọ̀nà tí ó fi lè mú iṣẹ́ tí Ọlọ́run rán yìí láti lè fi múṣẹ ẹja ńlá yìí èyí tí ó gbé Jónà a lè máa rí gẹ́gẹ́ bí ohun èlò ìjẹniníyà àbí ìbániwí ṣùgbọ́n ẹ rí i pé òun pàápàá lọ́lọ́run wá lò gẹ́gẹ́ bí ohun èlò oore ọ̀fẹ́ èyí tó yẹ kó fún Jónà ní àkókò láti lè ní ìrònú àti láti lè yí padà àti láti lè tún ọ̀nà rẹ̀ ṣe pẹ̀lú Ọlọ́run àti ìlànà Ọlọ́run àbí ìfẹ́ Ọlọ́run fún ayé rẹ̀ ìwọ tí ò ń gbọ́ mi mi ì mọ̀ bóyá ìwọ náà wà ní irú ipò bí eléyìí bóyá òun la nǹkan kọjá tó yẹ pé ó bù mọ́lẹ̀ tí o sì rò pé bóyá n tó ń ṣẹlẹ̀ sí ẹ yìí á gbé ẹ̀mí tí o bá lè tó bá lè dàbí jóòbù tí o lè ronú ẹn jónà tó lè ronú tí o sì ronú pìwàdà tí o sì lè padà sí ọ̀dọ̀ ọlọ́run àti pàápàá nínú ìgbékalẹ̀ àti ètò wọn fún ayé rẹ bákan náà ni ọlọ́run yóò sọ ohun tó dàbí ohun ìjìyà yóò sọ di ohun èlò àánú èyí tó jẹ́ kí ìlérí ọlọ́run kó wá sí ìmúṣẹ fún ayé rẹ ibi ni a máa parí ẹ̀kọ́ ti òní yìí sí níbi tí màá fẹ́ rọ̀ wá wípé ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa a gbé yín ga fún ẹ̀kọ́ èyí tó jẹ́ pé ẹ kọ́ wa látinú ìtàn Jónà a sì ń béèrè lọ́wọ́ yín wípé kẹ́ fi àánú àti oore ọ̀fẹ́ hàn fún gbogbo wa àti pàápàá tí a jẹ́ aláìgbọràn ní ọ̀nà tí a kò lérò eléyìí ni àdúrà wa lónìí wípé bí ẹ ṣe kọ́ Jónà láti lè láti lè gbóhùn yín àti láti lè tẹ̀lé ọ̀nà ohun ìtọ́ni yín olúwa àti láti gbọ́ràn sí ìpè yín ẹ fún wa ní òrèfẹ́ náà bákan náà kí ayé wa kó sì fi ògo fún orúkọ yín adúpẹ́ torí wípé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ jésù kristi olúwa wa àmín tí ìwọ bá ti bá ti jọ gba àdúrà yìí pẹ̀lú mi tó bá ní ìbéèrè kankan tàbí ẹ̀bẹ̀ àdúrà àbí o nílò ìmọ̀ràn o lè pè mí sí orí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a ó tún máa pàdé Jésù ní Olúwa ó dàbọ̀.